sọ lórúkọ sọ lórúkọ sọ lórúkọ sọ lórúkọ means spoil reputation sọ lórúkọ means spoil reputation ọmọ yìí fẹ́ sọ mí lórúkọ Ọmọ yìí fẹ́ sọ mí lórúkọ